لله رب العالمين الحمد لله الذي ألين قلوب عباده المؤمنين فصار كلامهم لينا لدى الناس رحمة لهم الصلاة والسلام على خير الخلق محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين مع بعض عباد الله اتقوا الله سبحانه وتعالى واعلموا أن اللين في اللغة مصدر لا يلين وهو جد الخشونة اللين سلاحا قال ضاقب اللين جد الخشونة ويستعمل ذلك في الأجزاء ثم يستعار للخلق وغيره في المعاني فيقال فلان لجن وفلان خشن وكل واحد منهما يمدح به سورة ويذم به سورة بحسب اختلاف المواقع أيها المسلمون أما الدين في ضوء ذلك يمكننا أن نتخلص بالدين بمعناه الأخلاقي تعريفا اصطلاحيا فنقول الدين هو سهولة الانقياد للحق وتلطف في معاملة الناس وعند تحدث إليهم وأما أقسام الدين ينقسم الدين بحسب ما يضاف إليه لين بالقول واللين بالعمل واللين بالقلب واللين بالمعاملة أما اللين بالقول ويعني التلطف في الحديث مع الناس وأكثر ما يكون ذلك مرغوبا في مجال دعوة إلى الله عز وجل أما اللين بالقلب ويعني رقته وخشيته من الله عز وجل وأكثر ما يكون ذلك عند السماع للقرآن وعما اللين المعاملة ويعني الضفق في معاملة المقصرين والتماس العذر لهم وعدم تعزيفهم كما حدث من النبي صلى الله عليه وسلم يوم أحد حيث لم يعنف المقصرين بالتوفيق الله ورحمة منه أيها المسلمون لذلك قال الله سبحانه وتعالى أولى لي أعوذ بالله من الشيطان الرجيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلون قال الله سبحانه وتعالى اذهبا إلى فرعون إنه طغى فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى قال ربنا إننا نخاف أن يفرط علينا أو أن يطغى وقال الحسن البصري رحمه الله تعالى في قوله تعالى فقولا له قولا لينا بمعنى أعذر إليه فقولا له إن لك ربا ولك معادا وإن بين يديك جنة ونارا وقال ابن عمر رحمه رضي الله عنهما خياركم ازياءكم مناكب بالصلاة حتى أقرأ لهم ọba tó tọ ọpẹ́ gbà aláàánú ni ọlọ́pẹ́ ni ọba ògbóògbó ni ọba tí ń ṣàánú wa ní gbogbo ògbà ọpẹ́ ni fún Ọlọ́run ba lẹ́ẹ̀ka sí ọba tó ṣe pé ọ̀rọ̀ ọkàn àwọn tó jẹ́ olùgbàgbọ́ òdodo àwọn tó ń jẹ́ àwọn ẹrúsìn rẹ̀ ọ̀rọ̀ ọkàn wọn púpọ̀ ọkàn wọn ìṣe lọ́rọ̀ fún àwọn ọmọ ìdí ènìyàn Ọlọ́run bó ṣàdédé ṣe é bẹ́ẹ̀ fáwọn tó jẹ́ olùgbàgbọ́ òdodo bí kò sí pọnà ọba fi ṣe àánú fún wọn

níbi gbogbo àlámàrí ìṣesí wa sí àwọn èèyàn lápapọ̀ ọgbọ́dọ̀ ọ̀rọ̀ tí ọgbọ́dọ̀ jẹ́ nílé kókó lọ́pọ̀ ẹgbẹ́ nínú tí ipa máa gbéyàwó lẹ́nu òun náà ni àdínú kéèyàn ọ̀rọ̀ níbi àwọn nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ nínú ọkàn ọ̀rọ̀ nínú fún àwọn èèyàn ọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn olùmọ̀ wọ́n ní pé wọ́n ní wọ́n mú jáde látara inú lánà òun náà ni ọ̀rọ̀ yọ̀ọ̀rọ̀ rírọ̀ là ń pè ní àlẹ́nu àti kéèyàn ọ̀rọ̀ ìdàkejì kéèyàn olè kókókó iná ẹ̀ sí àwọn olùmọ̀ wọ́n sọ̀rọ̀ nípa pé ìwọ̀n táwa ń sọ táwa ń pè ní kéèyàn ọ̀rọ̀ yìí ìtumọ̀ rẹ̀ òun náà ni ṣòro látòlù kéyà lè ní hàk kéèyàn jẹ́ nìkan tó pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ lèyìn tó máa ṣe tó bá èèyàn máa bá àwọn èèyàn gbé pẹ̀lú tàánútàánú wàyíńdà tàhátùsì ilé ihe látara tí ẹ bá bá àwọn èèyàn sọ̀rọ̀ èèyàn máa bá wọn sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́kùtù ló fi wáyé pé rírọ̀ yìí àwọn olùmọ̀ wọn pín sí ọ̀nà mẹ́ta rírọ̀ sọ̀rọ̀ rírọ̀ àti rírọ̀ ti ìṣesí àwọn olùmọ̀ wọn sọ̀rọ̀ pé rírọ̀ ti ọ̀rọ̀ ó ti yẹn ń sọ̀rọ̀ rírọ̀ sọ̀rọ̀ kéèyàn máa rọ̀ nínú pété yẹn bá ń bá wọn yẹn sọ̀rọ̀ eléyìí ó sì máa rọ̀ púpọ̀ nígbà tí bá ń gbé àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run ẹni tá pẹ̀lú ó tó ṣe pé tó bá gba ìsìláàmù náà líle lòun ní ọgbà á ṣùgbọ́n tó bá pè ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ gba ìsìláàmù náà pẹ̀lẹ́kùtù lòun ní òfin máa lo ìsìláàmù náà pẹ̀lú àwọn ọlọ́run bákan náà kéèyàn jẹ́ nìkan tó òun ni rírọ̀ kejì èyàn a máa rọ̀ nínú ọkà fún àwọn èèyàn èyàn a máa rọ̀ nínú ọkà fọlọ́wọn ọba yẹ́nyá ìtumọ̀ rẹ̀ náà ni pé nígbà tí ọlọ́run ọba lè fi ọlọ́gbogbo tó bá sọ pé a ṣe àbólúbádé jìnà sí ọkà wọ́ọ̀rọ̀ fún nǹkan náà láti lè ṣe ìwọ́n bá dá ṣe láti lè jìnà sí ìwọ́n bá dá jìnà sí àwọn olùmọ́sọ̀rọ̀ yìí pé tọ́kí ń rọ ọ̀pọ̀ púpọ̀ lórí pé pàtí ẹ̀ ń gbọ́ àtàṣe òdodo ló fi wáyé pé gbogbo ọgbà yóò tí a bá rí pé yẹn ń gbọ́ Al-Qur'an ó wá jẹ́ pé ọkàn èèyàn tún lé ní irú ẹni bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ púpọ̀ gbogbo ọkàn pé pé pàtí ń gbọ́ al níṣẹ́ nínú rẹ̀ dùn lọ́kàrà ń pa al náà tí ọba yọ máa dùn pé kó wọn ti mọ̀ tún àwọn tí wọ́n ń kà nínú àlùkò ààyè irú ẹni bẹ́ẹ̀ ọkùnrin rẹ̀ rọ̀ ní o fún àlùkò ààrẹ kẹrin mọ̀tẹ́bá ń ṣe pé ńgbà tí wọ́n ka àlùkò ààrẹ kẹrin níṣẹ́ lọ́fẹ́ ṣe é lé bàbá yìí pé nínú di irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ọbọ̀ ọ̀rọ̀ rẹ̀ fún àlùkò ààrẹ kẹrin tó fọ́ ẹgbẹ́ tó bá ti gbọ́gbọ́ gbọ́wọ́ gbà yóò sọ́lá bá ti ní tọ́lá ti gbọ́ mọ́lá bá ní káwọn jìnà sí nǹkan láyé yára tàtà ni wọ́n ti láti nǹkan náà lẹ́ ẹlẹ́ẹ̀kẹta òun ni kí èèyàn rọ̀ níbi ìṣesí èèyàn máa rọ̀ láti bá àwọn èèyàn lò tó fi jọ́jọ́ pé àdébí wa Muhammad sallallahu alaihi wasallam àsìkò ìgbà tí wọ́n lérò pé yóò lé òun náà ní ojú ogun Uhud èsì ojú ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ló kú níbẹ̀ àwọn tó kú wọ́n lé ní àádọ́rin tó ìjẹ́ páwọn sàábí jàǹkà jàǹkà ń bẹ nínú àwọn tó forílẹ̀ ayé lẹ́yìn nínú àwọn tó gbó kúté ipá ọ̀nà máa ń gbọ́ òun náà ní ẹ̀gbọ́n bàbá àdébí wa Muhammad sallallahu alaihi wasallam tá à ń pè ní Hamza bẹ́ẹ̀ náà wá ní Musa bínú mẹ́ẹ̀ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n kú lójú ogun kú ṣùgbọ́n àdébí wa Muhammad sallallahu alaihi wasallam ti ló fi ọkàn tọ́rọ̀ ló fi bá àwọn tó já wọn kẹsì rí lò pápá jùlọ nígbà tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ kí wọ́n gba islam tí wọ́n wọ́n pa àwọn mùsùlùmí àwọn ìlú tó padà gba islam níkẹyìn nínú wọn òun náà ni Abu Sufyan Abu Sufyan òun ló jẹ́ olórí àwọn kèfèrí nígbà tí wọ́n jẹ́ fi jagun ogun hubud òun ló lórí gbogbo àwọn kèfèrí nígbà náà ṣùgbọ́n látara àánú ọlọ́run Abu Sufyan padà gba islam níkẹyìn tó jẹ́ pé ọkàn ànẹ́bí rọ pẹ̀lú ẹ̀ àdìwàṣí wàṣídìí òun lẹ́sẹ̀ ẹ̀kọ́ pa hamza gángan tó yẹ kó jù ní àpọ̀ tí hamza fi kò nílé ayé lẹ̀ ṣùgbọ́n gbà tó gba islam anábì wa muhammad sallallahu alayhi wa sallam ẹ̀bẹ̀ tó bẹ̀ wá sí ni pé ní ìfẹ́ jẹ́ kí n máa rí ọ ní iwájú mi tí n bá ti ń rí ọ ní màá rí ti fi wọ̀ hamza máa wà ní pàpọ̀ mi kí má bàa máa rí ọ ní gbogbo ìgbà ilé yóò fún inú gẹ́gẹ́ bó jẹ́ pé o ti pa akọgun tó lágbára nínú àwọn akọgun àwọn mùsùlùmí tọ́pá rọrùn fún ọ kó o tó pa akọgun tó lágbára nínú àwọn kèfèrí náà nígbà tó gbà síláàmù yìí láti gbà náà ló ti wà lẹ́nu ìwà ṣe tọ́nà ọba fi ní kọ́ padà sálábà pàdé ìsáyẹ́lẹ́mọ̀ tí lùkà tó padà wá pa ní ojú ayé àpá wa Abubakar àdẹ́bíwá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n lè kó àwọn èèyàn púpọ̀ láti fẹ́ ó jẹ́ kí ọlọ́run bọ́ba àlekẹ́ ọlá ọ̀rẹ́ wa létí pẹ̀lú ìṣẹ́sẹ́ àlẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ó ní pé fabima rahmati minallah pẹ̀lú kí ọlọ́run ọba tí a ṣe fún ìwé oúnjẹ ọlọ́run ní tàlẹ́hàn ni ó fi bá wọn sàábé gbé o ilé iná ìsìlẹ̀ àlẹ́bí Muhammad sallallahu alaihi wasallam iná ló lò púpọ̀ jù ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àlámà pàápàá jùlọ wọn sàábé mi tó ṣe pé wọ́n ń ṣe àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó kùdìẹ̀ káàtó tó ṣe pé ńgbà tí a bá rí náà àwọn sàábẹ́ tí wọ́n bá ń sàlàyé fún àlejò àwọn Muhammad sallallahu alaihi wasallam pé òun ṣe ọlọ́run yọ̀ǹda fún wa ká pa ẹni yìí tánàbí ò lè pè é fi ilẹ̀ o ṣe ẹ̀mọ̀pọ̀ wà náà tó jagun bá dé ni tó sì pọ̀ rẹpẹtẹ tánàbí máa ń ti rú ẹ̀ ká lè mọ bí àlẹ́bí ṣe rọ̀ fún àwọn èèyàn tó ọlọ́run bọ́ba lè ga sókè wọ̀dà òkun ta fásitọ̀ ní àwọn èèyàn ní òní tẹ̀lé ọ àwọn tàbí òní àwọn tàbí òní rọfíríkà o wọn ò ní wá pẹ̀lú rẹ o ọkọ tí wàá mọ̀ bẹ́ẹ̀ àti kéèyàn nínú àwọn máa ń tẹ̀lé rè ọlọ́wọ́n fún àwọn fáwọn ni wọ́n bá ṣe tó kù díẹ̀ káàtó wọ́n fèrè láhàn nígbà tó bá sọ ọ́ pa ìdá pinnu lórí wọn sọ àti ohun tí náà rò pé bó ṣe é nì mọ̀tàwákìlì ọlọ́lọ́ ọlọ́run bá ní o gbára lé o inna Allah yuhibbul mutawakilin torí pé ọlọ́run nífẹ̀ẹ́ táwọn ti gbé máa ń gbára lé ọlọ́run nínú ayé àgbọ̀ bẹ̀ pé kí tú láti ní kọ ọ̀rọ̀ fáwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́tọ̀ bá jẹ́ ọkọ ọgbọ́dọ̀rọ̀ fún ìyàwó wọ́tọ̀ bá jẹ́ òbí ọgbọ́dọ̀rọ̀ fáwọn ọmọ rẹ̀ òbí èlé mọ́mọ́ ọba lè mọ ọmọ ọ̀pọ̀ ọ̀ta yọ yẹn lómi ìlúbi tó sì ní mà ọmọ ajó ọmọ náà èyí á máa rọ̀ níbi tọ́ba yẹ kéèyàn rọ̀ sí èyí ó sì níbi tọ́ba yẹ kéèyàn ṣùgbọ́n lẹ́kùn rírọ̀ níṣẹ́ lòun máa ń lọ fámíà téèyàn bá lé láàrin ìṣẹ́jú kan èèyàn rọ̀ láàrin odidi ọjọ́ kan báyìí ni àlámọ̀ rí bó ti gbọ́dọ̀ rí fáwọn mùsùlùmí ọlọ́run sọ fún ànábì Musa àti ẹ̀gbọ́n rẹ̀ ṣe torí pé ju lọ ní odidi ọdún mẹ́ta ọlọ́run bá sọ fún àwọn méjèèjì pé ìzì ìlà fèrè torí pé fìràwọ́ náà ó ti ṣègbẹ́rù gbọ́rí ó ti ṣètọ́ ìfọlọ́hún fàkúlẹ́lẹ̀ kó kọ́wọ́lẹ́ ńlá yìí náà tẹ́ẹ̀bà wá bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tọ́rọ̀ ni a sọ o àwọn olùmọ̀ mú ọ̀rọ̀ tó pọ̀ jáde nínú eléyìí nípa pé àti nínú káyọ̀ ó pé èèyàn sójú ọ̀nà ọlọ́run ọ̀rọ̀ yẹn gbọ́dọ̀ rọ ọ gbọ́dọ̀ máa wo iná fún yàn lóòrèkóòrè nígbà tó bá ń ṣe wá sí fáwọn èèyàn tẹ́ ẹ̀ bá ẹ jí ọlọ́run wọ́n wò pé àwọn jẹ gangan ó wà wọn káwọn jìyà náà ṣùgbọ́n ọlọ́run bàbá lẹ́kẹ́ ọlá ó pe Harun àti Musa ó pè wọ́n sákèèjì ni wọ́n lọ àwọn ilé ọmọ pé ọba ayé ni kódà ó pe ara rẹ̀ ọba gangan wá fún ẹ sọ̀rọ̀ tọ́rọ̀ fún ni òye ó ṣeé ṣe ní olè ronú gbogbo bó jẹ pé gbogbo bí wọn ti sọ fún fìràwọ́nà tó tọrọ ní ọ̀rọ̀ tó níṣẹ́ ló jẹ pé fìràwọ́nà ọlọ́wọ́ bá pàkọ́ọ́lẹ̀ wulẹ̀ lórí ó jẹ́ kí wa sàlàyé nípa pé gbólóhùn bá nàìjíríà gbólóhùn yẹn gbogbo náà ní ń nípa gbogbo ọgbà yòówù táwọn ti báwọn yẹn sọ̀rọ̀ a máa jẹ́ wọn nípa pé wọ́n ní ọlọ́wọ́ ọba kan fóun a sì gbọ́dọ̀ jẹ́ wọ́n máa mọ̀ pé ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n ṣẹ́rí padà sí a sì gbọ́dọ̀ jẹ́ wọ́n máa yé wọn nípa pé iná ń bẹ àlùjànnà náà sí wà téèyàn bá ṣe dáadáa téèyàn ṣe dáadáa sọ́lọ́hun téèyàn sì jọ sí fọ́lọ́hun àlùjànnà ń bẹ fún rẹ níbẹ̀ téèyàn bá ṣàwọn eléyìí téèyàn bá ṣàwọn eléyìí téèyàn bá ṣàwọn eléyìí iná ń bẹ fún rẹ ní tó ṣe é yàtọ̀ sí kéèyàn sọ pé iná ń bẹ fún ọ tó ṣe nǹkan báyìí gbólóhùn pa dojúkọ kò ṣeé ṣe kó má gbọ́ ó jẹ́ bí afá abúlásù ọmọ ọlọ́run kọ́ bá jẹ́ nìkan tó pé yọba àjọ ló ṣe àti bàbá àtọmọ ọ sàlàyé wa ní pé kódà mùsùlùmí a máa rọ nígbà tí a bá ń tò sọ fún níbi ìrún ó ní pé ṣe yá rúkọm ẹni tó jẹ́ ẹni ẹ̀sà nínú yín àlá àtìyánukọm màná kí kò fi sọ̀rà òun náà lè ṣe pé ọba rọ èjìká rẹ̀ rọ mọ́mọ́ ọjà rẹ̀ nígbà tí wọ́n ń kéwòn èsì kó lè kú kókó ẹni tó wà ọ rẹ̀ ó kírun ó tò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ níṣẹ́ ló pé ha ẹni yìí ó mà lè kẹtẹẹtẹ o níṣẹ́ lẹ́sẹ̀ rẹ̀ lè mọ́ lẹ́sẹ̀ yìí gbọ́dọ̀ rọ̀ anábìá Muhammad sallallahu nínú rẹ̀ wọ́n sàlàyé pé tí ó ń ṣe ọlọ́run bá bá àwọn rẹ̀ lọ́wọ́ ọwọ́ rẹ̀ máa rọ̀ mọ́ sallallahu alaihi wasallam yàtọ̀ sí pé mùsùlùmí lónìí tá a bá pàdé ọgbà ọwọ́ wa mú bíi sọ́jà kan lọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀ka nínú àwọn ọmọ ìyá wa nọ́ọ̀sì tó yẹ pé ńgbà tó bá ní bọ́ bá tó bá bà wọ́n lọ́wọ́ bí wọ́n ṣe gba ọwọ́ ni bákan náà bí wọ́n bá tún dì mọ́ gan wọn ò tí a bá ń kí àwọn èèyàn bàbá bà wọn lọ́wọ́ kọ́wọ́ wọ́ lọ pẹ̀lú wọn àgbọ́dọ̀ jẹ́ kọ́wọ́ wọn ó lé pẹ̀lú wa àgbọ́dọ̀ jẹ́ nìkan tí ìparọ̀ fún wọn yẹ́nyẹ́ níbi gbogbo àlámọ̀ àwọn tá a jẹ́ oṣù ọlọ́wọ́ bá níbi ìparọ̀ yìí oṣù ọlọ́wọ́ bá ó pàṣíṣe ẹ̀ lọ́nà tó pọ̀ tó ṣe pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àlámọ̀ rí àdẹ́bíà Muhammad sallallahu alaihi wasallam ni máa rọ̀ ń bẹ́ẹ̀ nínú àdẹ́bíà Muhammad sallallahu alaihi wasallam olórí àwọn mọ̀nàfìkì ṣe ipá ní ọmọ Abdullahi ibn Ubay ibn Salul ó ti jẹ́ nìkan tó yẹ pé àdébíà muhammad sallallahu alaihi wasallam kó lórí àwọn èèyàn fìkìní tó ìṣe ló ń ṣe ọlọ́run ọba ọ̀rọ̀ fún yẹ́nyẹ́ nígbà tí àdébíà muhammad sallallahu ogun tó ṣe pé ń rọ́ wágbọ́ ẹ̀mí àwọn mùsùlùmí gbogbo ó ṣe wù wọ́n lọ àwọn láti ń bẹ́ ń táwọn èèyàn ọgọ́rùn bá yẹ kó tẹ̀lé ànábì wa muhammad sallallahu alaihi wa sallam yóò gba ọgbọ̀n nínú wọn àádọ́rin náà tẹ̀lé ànábì wa muhammad sallallahu alaihi wa sallam lọ. èròǹgbà náà nípa àwọn tó tẹ̀lé oúnjẹ ọlọ́wọ́n ọba lọ yìí àtúnṣe ọlọ́wọ́n ọba tí wọ́n tẹ́ sọ́wọ́ àwọn ọgbọ̀n tó kún lé kó wọn máa so lórí fún wọn nígbà tí gbogbo àwọn mùsùlùmí bá ti kú sójú ogun oúnjẹ ọlọ́wọ́n bọ́ jẹjà bọ̀ nígbà bá jẹjà dé òun lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ ṣáájú tí wọ́n máa yin oúnjẹ ọlọ́wọ́n ọba ní mẹ́sàn-án mẹ́wàá oúnjẹ ọlọ́wọ́n tọ́lọ́wọ́n bá gbé fún wa ní o

pẹ́ra rẹ̀ ní mùsùlùmí ànábì dìde láti fẹ́ jẹ́ kọ́lọ́ ọ̀tún òwò sí la àfàwà ọmọ ọkọ̀ ń sọ náà ọba ọfà lásọ péré ń sọ ọlọ́run iná mú mọ́náfẹ́ mọ́náfẹ́ kí ni ó fẹ́ lọ sí oṣù mọ́náfẹ́ kí lá ànábì àwọn ọmọ sọ́ọ́dà àlùsọ́sọ́là nípa pé ọ̀sàfihàn pé mọ́náfẹ́ kí lóhùn mùsùlùmí ní pẹ́ra rẹ̀ àfàwà ọmọ ọ̀sàlà yìí pé èrè ń sọ ọlọ́run wọ́n náà sọ́sọ́ ọlọ́run bá wí pé bọ́ ọba wá fóyìí fún wọn nígbà sẹ́wọ́ntì èmi ọlọ́run bò ní sàkóríkì fún wa o ó ń sọ náà bá sàlàyé nípa pé tí n bá lékún ní ìgbà sẹ́wọ́ntì ńkọ́ ó ti sọ ọlọ́run bá lè sàkóríkì fún báyìí ni àfáwọn ọmọ ti fi ànábìà Muhammad sallallahu alaihi wa sallam lẹ̀ láti jẹ́ pé bọ́lá ọ̀kẹ́wò náà pé ìwọ́ wọn fi sára àwa ń gbọ́ iṣẹ́ tí wọ́n fi ràn ni ànábìà Muhammad sallallahu alaihi wa sallam lọ láti agbọ́gbọ́lá ń bó lè sàánú olórí àwọn mọ̀nẹ́sìkì káànú káànú káànú kó o àlẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam aṣọ àwọ̀tẹ́lẹ̀ rẹ̀ níṣẹ́ ló tún bọ́ sọ́rùn ẹni yìí kó tó di pé wọ́n sùn ún nípa pé aṣọ tó gún àlẹ́bí ń bẹ́ńbẹ́ kọ́nà ọ̀bọ lè fi ṣe gàgá láti jẹ́ pé kó fi dí ìyá sàárè kó fi di ipò fún un tàbí kó ti gbé ipò fún pátápátá báyìí lọ́nà bá ti padà sọ àyà kalẹ̀ nínú sọ́ọ̀tù tàwọ́bà lórí oṣù ọlọ́run ọ̀ gbọ́dọ̀ dérú sàárè rẹ̀ ní báyìí máa ò títí tí ó fi lọ́jọ́ ọkú torí pàwọn ẹni báyìí àwọn tí ipá lápòsí ni wọn ànábì Muhammad sallallahu alaihi wasallam ìbàrà tó gbọ́ wà látọ̀dọ̀ ọlọ́run bọ́ba adékọ́lá wọn padà jẹ́ nìkan tí epo padà ní wọn lọ bọ́sọ ikú lọ́rùn rẹ̀ wọ́n kú sáré rẹ̀ wọ́n bọ́sọ ikú lọ́rùn rẹ̀ nígbà tí ò sì bọ́sẹ̀ ẹyọ látọ̀dọ̀ ọlọ́run bọ́ba adékọ́lá ẹ wo bó ń sọ ọlọ́run bá ti jẹ́ àánú tó táànú rẹ̀ gbòòrò kó tó di pé wọ́n sọ àyà kalẹ̀ fún un pé rárá gbogbo àwọn tó bá ti jẹ́ àwọn mọ̀nà ànẹ́bí ọ̀gbọ́dọ̀ débi sàárè wọn fi lé pé yóò fi òun sí wọn náà ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam bó ṣe jẹ́ àánú ni ọ̀kẹ́ náà ọ̀sán abẹ́wà kanjọ́ka lágbára oko ó ní pépé fún mi nínú ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́run bá pín fún ọ nígbà tí ó gba ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam mú ọgbà lọ́rùn mú ọgbà aláṣọ mú lọ́rùn ó sì kì í ní ọrùn àwọn sàárè ń bẹ́ ń ní sọ́fà ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam pépé fún mi nínú sàkásí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ó fi ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní kìkúkì tọ́ba ìpẹ́ àwọn náà lábájọ́ lórí bóò láti ilé òpá àdè ṣe nínú ọ̀rọ̀ tó epo kéré jù òun náà ni pé ẹni tó jẹ́ ìmáàmù ìlú ìlú wa àwa rẹ̀ nìkan kó ṣe bẹ́ẹ̀ ó ní pé àníṣẹ́ ọwọ́ gba àbáyà máàmù ìlú mú ó bá mi mú nǹkan tó náà bá fẹ́ táwọn mùsùlùmí pín fún ọ pé ń bá púpọ̀ ìtẹ́lí ẹ wo bí inú ó ṣe fi ẹ̀ tó jó lórí tó ẹ sì wò ó bí ó jẹ́ pé ó ṣe ṣe fi yàn síwàwù ṣùgbọ́n nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam ìṣe ló jẹ́ pé nígbà tárakùn yìí fi ànẹ́bí ilẹ̀ aṣọ lọ́wọ́ lọ́jọ́ náà ó ti ní ó ń ṣe ọlọ́wọ́n ọba lọ́rùn lọ́lọ́dọ̀ ànẹ́bí wa Muhammad sallallahu sọ pé ẹfun nínú fún báyìí ní fún àwọn ọmọ ìdí ènìyàn torí ni máa mú wa àwọn olùmọ̀ wọ́n ní torí pé ohun tá à ń ṣètò gẹ́gẹ́ ọrọ àdínú kéèyàn ọ̀rọ̀ àrífù ni kéèyàn ṣe kéèyàn ojú ń pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ní méjèèjì máa túra wọn ọ̀bá sí ń bẹ̀ ìtàn máa rọ́pò kejì yẹnni pé àdínú máa sí pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti kéèyàn ọ̀rọ̀ rífù náà máa sí pé kéèyàn ọ̀rọ̀ àti kéèyàn a máa tó lóṣù ní pé yóò sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ méjèèjì ọ̀dà gẹ́gẹ́ bíi alimiskin wàlúfàkìyà olòṣì àti aláìní tí ọba tí kí ọba ti sí ń bẹ́ẹ̀ a máa fi tú kejì táwọn méjèèjì bá wà papọ̀ a tura àwọn gẹ́gẹ́ bá ti sọ gẹ́gẹ́ bí yorùbá ti pè é pé olòṣì àtàláìní olòṣì àtàláìní ìtumọ̀ kan náà ló súnmọ́ra wọn ṣùgbọ́n bí lábára náà ti mú lọ́dọ̀ ara wọn nu alimiskin ìmọ̀ọ́nà alifákìyà wàlúùpàkè bìmọ́nà alimiskin ṣùgbọ́n táwọn méjèèjì tí wọ́n bá wà papọ̀ ẹni tó jẹ́ fàkírù tún lágbára jẹ ẹni tó jẹ́ miskin lọ ẹni tó jẹ́ miskin ó lóúnjẹ tí ó jẹ lọ́sẹ̀ yìí ṣùgbọ́n talẹ́ lè má kì í sí ṣùgbọ́n ẹni tó jẹ́ fàkírù òun ò tí ẹni tí ó jẹ rárá èyí tí ó wọ̀ fẹ́ kò sí fún bèèlè pé kí ni ó jẹ òun tún kéèyàn ọ̀rọ̀ borí kéèyàn jẹ́ ẹni tí ó dùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ yẹn nípa tí tọ́ba ti rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ wà nínú ìsinmi ayé rẹ̀ yọ wà pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n tí yẹn bá jẹ́ nìkan tó nírí kù ó ṣeé ṣe ó lè má rọ̀ ó le ṣùgbọ́n tó lè jẹ́ nìkan tó yóò dùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣùgbọ́n le ṣùgbọ́n ìyẹn ni pé rífò ti wọnú ẹni ọba jẹ́ lájẹ́n abẹ́lẹ́ ọlọ́pàá kó fún wa ní ìròyìn méjèèjì àlẹ́bíà Muhammad sallallahu alaihi wasallam nínú kẹfẹ́ pé ó fi ròyìn àwọn aráàlú Yemen ó ní pé àtàkùn aráàlú Yemen àwọn aráàlú Yemen lọ́wọ́ bá yín yó òun alìyanu kòlóòbà ọkàn wọn ọkàn wọn lọ́rọ̀ jù nínú gbogbo àwọn mùsùlùmí lágbàáyé bí wọ́n sì ṣe rí ní tòótọ́ àwọn ará yẹmẹ́ni ọlọ́run máa ní kọ́kẹ́ wọn rọ pàpà jùlọ tó bá jẹ́ mùsùlùmí nù wọn ẹni tó jẹ́ mùsùlùmí nù wọn èèyàn máa kọ́kẹ́ wọn rọ ọ̀rọ̀ débi pé èèyàn bẹ̀rẹ̀ lè wò pé tètè pé ìdàrẹ́ ti fẹ́ wọnú sẹ̀mí ayé wọn nínú wọn pé kó gbé nù lóye rí tó gbé ilẹ̀ Yorùbá rí tó gbé bàdàn ẹni táwọn wí ààyè ẹnu ilé kò ní lè pa èkúté inú ilé kò ní lè pa délé ìdúnbẹ̀ tí ó sì jẹ́ pé ọkàn rẹ̀ rọ̀ púpọ̀ ni kì í ṣe pé bóyá ó sin ọ̀rọ̀ gbọ́n bẹ́ẹ̀ níṣẹ́ ni wọ́n máa sọ pé ha tóun bá pa wọ́n sọ́lọ́ wọn kò ní fi òun ẹ̀rú bà wọ́n kó wọn máa pa á yẹn inú ilé òun ẹ fi wọ́n lẹ̀ tó bá padà yà wọ́n padà kú fúnra wọn ọkàn rẹ̀ lọ́rọ̀ àsọ̀rọ̀ tó ń tí ọlọ́run bá ti sọ nípa wọn ni pé àgbà kúmọ̀ alẹ́ yánà àwọn aráàlú yánà lọ́wọ́ àdébá yín o òun alìyanu kùlùbà táà kọ́ kí èèyàn rọ́ ọkàn wọn lọ́rọ̀ jù wà rọ́pọ̀ ọ̀pìlà bákan náà ọkàn wọn ọjọ́ nǹkan tó yẹ pé oníwà pẹ̀lẹ́ ni wọ́n wọ́n tutù lẹ́sìn fún wọn máa ń bá yẹn pé àlèyé máa ń rìn àmà ní àlọ́bí àwọn ọmọ sọ́ọ́lá sọ sọ pé táàpù yọjú olùgbàgbọ́ òdodo tí ẹ bá ń wá gbàgbọ́ kí ìlú yemen lọ́wọ́ o wàlẹ̀ hikima ti yàmà níyà táàpù yẹn ní ọgbọ́n nínú àwọn ará yemen ni ṣùgbọ́n rà sọ̀rọ̀ kúkúrí kí ìbàdàn ni wọ́n ṣe tí ẹ bá jálá ìmóore àwọn èkó ni wọ́n jálá ìmóore sọ́dọ̀ wọn àwọn là ń pè ní àlùmọ́ṣẹ́rẹ́k àwọn tí wọ́n jẹ́ àwọn ará west téèyàn bá jẹ́ pé olórí kó jẹ́ kèfè rí sọ́dọ̀ ọlọ́run ọba àwọn west ni ànábì àwọn ọmọ sàálà rẹ̀ sọ́lám ọ̀sọ̀ ipa ní sọ kọ́rí àti muslim bákan náà fún abúlé náà bá ó ní pé anna rọ́kìlá ọ̀sà rọ̀sùlọ̀ bá sàálà rẹ̀ sọ́lám ààbùn káwá bá nábì àwọn ọmọ sàálà rẹ̀ sọ́lám wá sọ wá pé ya rọ̀sùlọ̀ lọ ìrìn oúnjẹ ọlọ́run ọba inni ara lẹ́gbẹ̀ẹ́

wọ́n wá lè dé pé ẹni tó gbà tó pọ̀ àtẹ̀jẹ́ bí wọ́n bá ní ẹ̀lọ́gbà ń bẹ̀ wàá rọ̀ sábàbà ni wàá sílà mí nàìjíríà sílà áàpù wọ́n wá rí okùnfà kan tó ṣe pé látòkè sẹ́nà ló ti wá tó ti wá sórí ilẹ̀ bàrọ̀ ta àkọ́sù fàǹkọ́sù àbí wọ́n wá rí ọpẹ́rẹ́ àníbi àmọ́sára ọ̀sọ́rọ̀ ọkọ̀ gbàǹkan náà ó sì fi ìkan lẹ́yìn ìgbà tí wọ́n gbá fẹ́ arákùnrin míì túgbà tó ma àkọ́dà bí rọ́jòlò àfẹ́ ìlànà ẹlòmíì túgbà lẹ́yìn arákùnrin alákọ̀ọ́kọ́ ẹlòmíì ẹnìkejì túgbà tó ma àkọ́dà bí rọ́jòlò àkọ́dà àdé báyìí ní ẹnìkẹta àmì ìdó túgbà ṣùgbọ́n kẹ́ padà wá gé mọ́ òun lọ́wọ́ tó ma wá sọ̀rọ̀ láwọn òfin ìlànà ó ṣe gé ó tún padà gbá ó padà wá lè pọ́ padà parí ẹ̀ ìwọ̀n tó rí lójú àláyé fún àlejò àwọn ọmọ sàálà rẹ̀ sọ́dà arákùnrin wa sọ báyìí pé ya Rasulullah ìlú ń sọ ọlọ́wọ́n bá ọ bí a fi àǹtà wà ó mi títà bá mi ní kí n ti ọwọ́ ní àbí ìyá mi wallahi àfẹ̀dà á ní fàlà òwò àpèrà nà á tọ́ bá fi mí lẹ̀ mo fọ́nà bá bọ́ àtọ́ bá sọ fún bí àláyé ti túmọ̀ sí ọ̀la Rasulullah tí wà láyàn fún wa fún ọ̀la ọba àbátú wa sọ báyìí pé àmọ́ tó ń latu ọ̀dọ́ láti lè dá orí òjítọ́ lórí òun ni Islam o wà á mọ̀ lẹ́yìn yá tó fún mi náà sámúni wà láásàlì ọ̀wá rí tó ń pé ń dà di ti ń dà nínú oyin àti nǹkan oyin yìí òun ni Al-Qur'an àlàwátùhù wà ní ìnùhò kíkà rẹ̀ bó ṣe dùn tó àti bó ṣe rọ̀ tó iná ẹ̀ ní àlùkùránì jẹ́ wàá máa máa yàtà káfàmù nẹ́ẹ̀sì mi dá àlè káfà ní mo fi ròmìnà àlùkùránì wà lóṣù bíi ó rí bó ṣe báwọn yẹn ń gbà báwọn yẹn ń gbà ó ṣe déédéé pé àwọn tó bá mọ̀ nípa àlùkùránì tó pọ̀ arínú wọn àtàràṣe pé bóyá ìwọ̀nba díẹ̀ náà wọ́n mọ̀ nínú àlùkùránì yẹn wàá máa sábà bó lè wá àfihàn mi náà sábà yìí ṣùgbọ́n sábàbí kan tó lọ́wọ́ látòkè sámà okùnfà kan tó lọ́wọ́ látòkè sámà yìí òun náà ní òdodo tí àlẹ́bí ṣe kò ń gẹ̀ rẹ̀ kí ṣe ìwọ tó wá gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́run táàkùtò bẹ́ẹ̀ ọgbà òdodo náà mú òfin báwọn yẹn lò fàyà àdéhìkà lọ́wọ́ bí ètò mayá àkùtò bí ìrọ́jọ́ lónìí lẹ́yìn ìgbà náà rẹ̀ fàyà àlò òun náà túbọ̀ orí òdodo yìí òun náà túbọ̀ ń tó pọ̀ yá ọmọ bíi rọ́jò lọ́nà àpá ẹlòmíì tún gbà lẹ́yìn arákùnrin yìí òun náà tún borí ẹ̀ ẹlòmíì tún gbà lẹ́yìn ẹ̀kẹta òun náà tún borí Muhammad sallallahu alaihi wasallam kọ́ wá sọ ń báyìí pé Rasulullah yóò ń ti ọlọ́run the happy and sour only ni àbí yá mi bàbá fi wí am àtàtù aláti mo ọlọ́fẹ́ nìyí ṣé mo ṣàìṣe lórí ẹ̀ ni àbí mo ṣe ṣé mo ṣe kò ń gẹ̀dà bí mo ṣàbíṣe ànábì wa muhammad sallallahu alaihi báyìí pé àṣọ tàbá àdọ́ wà tàbá àdọ́ ó ṣe kò ń apá kan ó sì àìsí apá kan ọ apá sì wá sọ báyìí pé fọwọ́ lọ mo fọ́ bá búra ya rasulullah èlò sọ ọlọ́run bàtà àdásà ni mọ́lẹ̀dì ọgbọ́dọ̀ sọ tí wọ́n ṣe ń bẹ̀ ní o ó ń ṣe ọlọ́run bá sọ pé dáa tó kì ẹni nke máa ń ka Al-Qur'an àsọkàn wọn máa ń rọ̀ torí pé ànábì Muhammad sallallahu alaihi wasallam bá fi ń sọ ọ̀rọ̀ yìí ó sọ̀rọ̀ yìí nípa pé Al-Qur'an òun náà ni ohun tó jẹ́ bí oyin yẹn ẹni tí bá wà ń kà á tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìsì máa ń jẹ́ nìkan ọkọ ìyàwó tó lè mọ́yàwó rẹ̀ tí ìyàwó rẹ̀ rí gẹ́gẹ́ bí èṣù ńlá tó bẹ̀rẹ̀ ti wọlé lókèlókè lẹ́mí rẹ̀ wà ọkọ náà wá fura pé ìyàwó mi ò gbádùn mi pẹ̀lú pé tí n bẹ̀rẹ̀ ti wọlé báyìí ẹbí rẹ̀ ò ní balẹ̀ mọ́ ìgbà níbẹ̀ nínú ọ̀nà àbáyọ fún ni pé ọmọ àlọ́ kà lọ́kọ̀ á ọkẹ rẹ̀ ó lè rà nígbà tọkàn rẹ̀ bá rọ̀ ìyàwó rẹ̀ ó rí lẹ́ńtẹ̀ kọ́rọ̀ láti bá gbé gbogbo ẹni yòówù tó bá bá rẹ̀ nípò òbí tọ́kàn rẹ̀ lé irú ẹni bẹ́ẹ̀ táwọn ọmọ ń rí lẹ́sẹ̀ pé kò tẹ́ súnmọ́ tó bá ti ń dé báyìí làwọn ọmọ ti dìlà làwọn ọmọ ti tẹ̀lé ọ̀sùn bẹ́ẹ̀ ni páwọn sùn irú ẹni bẹ́ẹ̀ kọ́ máa ka àlùkùrán dáadáa kọ́kàn ó lè bá ọ̀rọ̀ ọ̀tọ̀ ni pé kọ́lọ́wọ́n kó gbé ìbẹ̀rù òbí sẹ́ni àwọn ọmọ jẹ́jẹ́ ṣùgbọ́n wo òbí ọ̀gbọ́dọ̀ dé máwọn ọmọ wa rí òbí míì wọ́n rẹ̀ lómi tí wọ́n mú lóbi wọ́n tó ní ta gẹ́gẹ́ bí òbí sí wọn òbí máa ń rọ̀ mọ́mọ́ rẹ̀ bàbá ọ̀rọ̀ mọ́mọ́ rẹ̀ lọ́kùnrin lóbìnrin yóò fọ àwọn ọmọ rẹ̀ yóò béèrè alámọ̀rí sẹ̀mí ayé wọn ihun tí wọ́n mọ̀ yóò jẹ́ wọ́n mọ̀ náà alámọ̀rí sẹ̀mí ayé èyí tẹ́ tí wọ́n mọ̀ wọn gbogbo àwọn sùtá àwọn aburú àwọn àdẹ́wò tí wọ́n fẹ́ sí ẹ̀ lórílẹ̀ ayé yóò sọ fún wọn kí lọ́dà bá lórí ọmọ máa rí òbí wọn gẹ́gẹ́ bíi pé òbí ni bẹ́ẹ̀ ni wàá òun ní orí àwọn ọmọ rẹ̀ lẹ́sẹ̀ pé èyẹ máa ń rọ̀ fún wọn ní kò ní jẹ́ nìkan tẹ́ pé yóò le fún wọn ọ̀tọ̀ ní kéyìn ó le níbi tó bá jẹ mọ́ òdodo tàbí láti fi tún ọmọ ṣe ṣùgbọ́n bàtà bá ti tún ọmọ ṣe tán àwa ọ̀rọ̀ padà lẹ́sẹ̀ ipa fà mọ́ra tí ó rí wa lẹ́sẹ̀ ipa báwọn wí ni lójú afárá yìí nípa pé téèyàn bá fẹ́ lé àpèjúwe líle àti rírọ̀ nínú sẹ́ni ayé mùsùlùmí ọjà gẹ́gẹ́ bí àpèjúwe ta ṣàlàyé lẹ́ẹ̀kẹ́ pé tọ́ bá lé máa le níṣẹ́jú kan kọ́ máa rọ̀ kó di twenty four hours máa lé 24 kan kọ́ máa rọ̀ kó di twenty four hours má jòjẹ́ pọ̀ wàá mú ní twelve twelve hours ó gbogbo omi lè tọ́ wá lè yọ máa wá jẹ lórí òdodo eléyìí náà nẹ́bí wa Muhammad sàdámọ́ ni nípa pé tọ́ ni táwọn bá ń bá wa Muhammad ẹni tọrọ ni òun náà máa fàwàdà dá wọn lóhùn yóò máa fàwàdà dá wọn lóhùn ó jẹ́ kọ́kàn náà àwọn sàábé táwọn fẹ́ náà àwọn sàábé rí i pé ó ń sọ ọlọ́run abaláta pé ń sàwàdà yìí ọ̀rọ̀ tí ń sọ lẹ́nu èyí ti wà ní o wọ́n sọ fún àpá Abdullahi ibn Amr ibn As tí ń kọ ọ̀rọ̀ sáré bí bá sọ kalẹ̀ ipe àmọ́pọ̀ ní pàtó ọ máa ń sọ̀rọ̀ lẹ́ẹ̀ka àwọn kan máa ń sọ fún mi pé kí n má kọ́ kalẹ̀ wọ́n láwà ládò ń ṣe ànábì gbé eléyìí báyìí ojú rẹ̀ yí po ìyẹn nípa níbi àwọn ọmọ sàálà sọ́dá ojú rẹ̀ pọ́n ó sì lè má wọn sàádé lásìkò gbà ní pé rárá o èmi máa ń sàwàdà kí n fi rán sàwàdà o òdodo ni máa fi ń sàwàdà gbogbo ẹ bá gbọ́ lẹ́nu mi ẹ máa kọ́ kalẹ̀ báwọn ẹ̀ ti wá gbọ́dọ̀ rí nì nípa pé a gbọ́dọ̀ jẹ́ nìkan tó ṣe pé bàbá ní pé kárọ̀ náà àìfi irọ́ fáwọn èèyàn àìfi irọ́ a máa ṣàwàdà lórí òdodo láti báwọn èèyàn gbé èyí tó bá ṣèṣì wá látọ̀dọ̀ wa tó ipa ó jẹ́ pé irọ́ ni lójú ẹsẹ̀ látọ̀dọ̀ ni o a ní kọlọ bẹ́ẹ̀ tó wá jẹ pé a máa wá fi a máa fi fáwọn ọmọ wa eléyìí ni ẹ̀kọ́ ta kọ́ látọ̀dọ̀ wa Muhammad sallallahu alaihi àtàjẹ́ sọ bá àlẹ́bí Muhammad sallallahu alaihi fún wa ó tẹ́bá fẹ́ tó sọ́ọ̀fù ẹ tó dáadáa o fàyín nàmà tẹ̀sọ̀fún nàbì sòfófin ní màláìkà fàyín nàmà tẹ̀sọ̀fún nàbì sòfófin ní màláìkà torí pé bẹ́ẹ̀ ṣe máa ń tó sọ́ọ̀fù lórí irun yẹn báwọn màláìkà ni máa ti ń tò lọ́wọ́ wọ̀ọ́nù wàhásù báyìí ọmọ ajẹ́ kìlọ̀ fáwọn bàbá kan tó ti pé ẹ bá fẹsẹ̀ sí lẹ́sẹ̀ yóò sún bẹ́ẹ̀ bá tún fẹsẹ̀ sí yóò tún súnṣẹ́ bẹ́ẹ̀ bá tún súnmọ́ yóò tún sásọ̀hún eléyìí kò sínú ìlànà tá a fi kéwù tọ́lọ̀ bá máa fi gbà ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní ká jí àlàfo yẹ́nyẹ́ nígbà tá a bá ń ṣèjọ sí fọlọ́hún ká jí ká má jẹ kálàfo kẹkẹ wà láàrin wa ọwọ́ ni pé wà nínú àìdí wà níkan ẹ jẹ́ ẹ̀rọ fún ọwọ́ àwọn ọmọ ìyá yín ẹ̀rọ fún wọn yẹni pé tọwọ́ ara yín bá ń kẹra yín kèsì pé wọ́n rí wọ́n rí ọlẹ́ tọwọ́ rẹ̀ lè kókóókó wàlá àtẹ́tòrò kòwò jáàtì ìlú ṣàìbáàd ẹ má fi àlàfo kẹ̀kẹ́ lẹ́ o wọ́n èsù wọ́n máa ń wá sọ́la sọ́fà ọ̀sọ́dọ̀ Allahu tabaraka wa ta'ala ẹni yòówù tó bá so sọ́ọ̀fù tó tó dáadáa tó so papọ̀ ọlọ́run bó so tó wà fún wa nígbà tá a bá ń tó sọ fún wa a gbọ́dọ̀ tó dáadáa a jẹ́ nìkan tí ipa ṣe èjìká wa ẹsẹ̀ wo jọ pé ọjọ́ wa nínú sọ fún wa ànábì Muhammad sallallahu alaihi wa sallam wa pé bó ṣe wa yìí a gbọ́dọ̀ wá ṣe kókóókó yàrá kí ẹsẹ̀ ni ṣùgbọ́n tí bá ń gbé ẹsẹ̀ kìkìkì ni ó máa gbé tí ó máa lé mọ́ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam òun ló kọ́ wa bẹ́ẹ̀ a gbọ́dọ̀ wà fúnra wa a bá wà lórí sọ́ọ̀fù tá a bá to wa nínú ẹ̀kọ́ tá a sì torí pọ́n bẹ́ẹ̀ sẹ́yìn pé eléyìí dá òun àwọn èèyàn pàápàá jùlọ láwọn mọ́sálásí wa ń bí nígbà tá a bá to tán àwọn bàbá máa ní pé a yóò sì máa yé wa nígbà tí mọ́sálásí bá tó bíi mẹ́ta arú mọ́sálásí ta wà yìí tó fẹ̀ bẹ́ẹ̀ tọ́wọ́ afẹ́ jẹ́ pa afẹ́ bẹ́ẹ̀ sọ fún ẹlẹ́ẹ̀kejì àwọn alọ́gbẹ́ láti ìsàlẹ̀ ńsàlẹ̀ rárá o gbogbo ògbà yóò dábàá fi fẹ́ sọ sọ́ọ̀fù wa a máa bẹ̀rẹ̀ látẹ̀yìn ìmáàmù wa ni ló fi jẹ́ pé sọ́ọ̀fù alákọ̀ọ́kọ́ ní gbó láti bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀rí fáwọn tí wọ́n bá kọ́ dé lẹ́yìn ìmáàmù iná ẹ̀ ni wọ́n tò sí àwọn tí máa dé lẹ́yìn rẹ̀ wọ́n máa tò sọ́wọ́ ọ̀tún ọ̀tún ọwọ́ ọ̀tún ọwọ́ ọ̀tún bá ti kú aṣọ sanwó sí aṣọ sanwó sí abẹ́rẹ́mú lákẹ́lẹ́ tó fún kejì tẹ́ńtà máa mú láti bẹ̀rẹ̀ rẹ̀ àwọn tí bá wá ń dé lẹ́yìn eléyìí wọ́n máa tó sẹ́gbẹ̀ẹ́ ọwọ́ ọ̀tún ẹni yẹn lọ kí tó fi tó tán wọ́n tó sẹ́gbẹ̀ẹ́ owó sí rẹ̀ ṣùgbọ́n má gbàgbé o ká máa ju sọ́ọ́kú ọwọ́ ọ̀tún púpọ̀ gan-an torí pé ànábì Muhammad sallallahu alaihi rí pé ká sátò sọ́ọ̀fù wájú ọ̀dà púpọ̀ ká sáré sọ́ọ̀fù wájú ju àwọn sọ́ọ̀fù tó bá tẹ̀lé lọ torí pé sọ́ọ̀fù wájú ọlọ́lá púpọ̀ ní gbogbo àwọn sọ́ọ̀fù tó bá tẹ̀lé lọ ilé iná máa jẹ sábàbí nígbà tí wọn bá ti ń dé mọ́sálásí láti lè sọ fún wájú tó abẹ́lọ́hún kọ́lọ́mà kó gba ìjọsìn náà lọ́wọ́ wa ó ṣe wálé ní tí ọ̀rọ̀ fáwọn ọmọ ọ̀yá wa kọ́ máa ṣe wálé ní tí pé yóò lè fún wọn nígbà tí a bá jẹ́ nìkan tí ipa wa lè kọ́lọ́mà kọ́rọ̀ wá kọ́rọ̀ kan wa kọ́rọ̀ sí sí wa kọ́rọ̀ wá lọ́rọ̀ torí wọn níbi Muhammad sallallahu alaihi wasallam ó ní pé mo rí àlùjánnà wọ́n sí ojú rẹ̀ wọ́n sí ẹ̀yìn rẹ̀ tí mo sì rí pé nínú àwọn tó yẹ kó wọ́n wọ bẹ̀ lẹ́yìn tó fi pé aliyanu ní sàdá ẹni tó ọ̀rẹ́ ọ̀rọ̀ nígbà tí ń bá wọn sọ̀rọ̀ ọwọ́ àná àti epo wà lùjánnà abẹ́lọ́ ọlọ́run kó já wà nínú wọn. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين هذا حكم ولوم أتوقع أكثر الكاتب بلد محمد صلى الله عليه وسلم كاتب كل ما رأيته هذه أتوقع مسلمة وجود الدولة بني إليه mutane máa bá a sọ ní kótóbá ẹlẹ́ẹ̀kejì òun náà ní ọ̀rọ̀ tẹ̀sùbá ẹnì máa wò pé bóyá kí ló tún kọ́ tẹ̀sùbá àwọn èèyàn ni wọ́n kíyèsí ọ̀pọ̀lọpọ̀ àtàǹtì sọ́nà tó ti tún wọ́n béèrè lórí rẹ̀ ló dé. àwọn rí pé ẹ̀yìn tẹ́tọ́ fáyìn ṣe sọ́nà kan jẹ́bí ní sọ́nà lẹ́bì náà ààyè yìí fẹ́ ló tẹ̀sùbá ọwọ́ ajé ọjọ́ pé mo wò pa sọ lórí ẹ̀ jọ ń kò ká gbogbo àgbáyé tó bá fẹ́ gbọ́ lórí pẹ́lúmọ̀ ìlú lè gbọ́ yé bẹ́ẹ̀ o lè mú bẹ̀ pé bí túmọ̀ sí pẹ́ńtẹ́ bá ń lo tẹ̀sùn báyìí tó súnà súnà rẹ̀ mẹ́hẹ̀ súnà rẹ̀ mẹ́hẹ̀ wa Muhammad sallallahu alaihi wa sallam tẹ̀sùn kò sẹ́ta bí kan tó lo tẹ̀sùn bá láì ìgbàtọ́lọ́wọ́ bá ti jáyé àti ìgbàtá yóò tún máa jáyé sẹ́ńtúrì ní àlẹ́bí sallallahu alaihi wasallam tó mọ̀ lẹ́dí náà ló dà hàn lẹ́yìn ní sẹ́ńtúrì tó tún tẹ̀lé wọn mo bá ń pè ní sẹ́ńtúrì hundred years tó mọ̀ lẹ́dí náà ló dà hàn lẹ́yìn ní sẹ́ńtúrì tó tún tẹ̀lé wọn tó jẹ́ pé sẹ́ńtúrì tó dáa hundred years tó yẹ fáwọn sàábé kù lórílẹ̀ ayé pátápátá ló jẹ́ pé sàábé tó kù lórílẹ̀ ayé gbẹ̀yìn one ten ní ìjẹ́ra ìnáà ló kù lórílẹ̀ ayé

Hasan al-Basri àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn tàbíyìn lẹ́yìn àwọn àyẹn sẹ́ńtúrì kẹta tó tẹ̀lé sẹ́ńtúrì kẹta tó tẹ̀lé ní gbogbo àwọn kótókù sí tàdá àwọn pátápátá abẹ́ẹ̀bẹ̀ ní gbogbo wọn lọ kó sí gbogbo àwọn màmú mẹ́fẹ̀ẹ̀fà tí wọ́n ti síra tá ń pè ní kótókù sí tà Bukhari ni Muslim ni Tirmidhi ni Nisa'i ni numaja ni Abu Dawud ní gbogbo wọn yẹn ibẹ̀ ni wọ́n kó sí gbogbo àwọn táwọn yìí sẹ́ńtúrì kẹta ẹ̀wọ̀n wà gbogbo àwọn táwọn yìí wọn ò lò tẹ̀sùbá àrídájé ìdílé ìbá ṣùgbọ́n tẹ̀sùbá ó wọnú ìsìláàmù wa nígbà tí ó di three hundred and fifty three pé ìyá ọkọ̀ọ̀kọ́ lo tẹ̀sùbá ìgbà tó wọnú ìsìláàmù nìyẹn gẹ́gẹ́ báwọn olùmọ̀ ti pè é àwọn míì sọ pé three hundred and sixty two ìyá ni tẹ̀sùbá wọnú ìsìláàmù yìí àwọn míì tẹ̀sọ̀ pé wọ four hundred nípa tí wọ́n tẹ́sílẹ̀ ẹlẹ́ẹ̀ka tẹ́sílẹ̀ ẹlẹ́ẹ̀ka ilẹ̀ ìtàsọ̀ yìí three hundred and fifty three àwọn pẹ̀lú pé three hundred and sixty two tẹ́sílẹ̀ ẹlẹ́ẹ̀ka ẹlẹ́nu tẹ́sílẹ̀ ẹlẹ́ẹ̀ka yìí ní tẹ̀sùbá wọnú ìsìláàmù wíwá wọnú ìsìláàmù yìí kìí ṣe fẹ́lẹ́ àwọn mùsùlùmí ló ti wá o àwọn ará rome àwọn tí wọ́n jẹ́ catholic tẹ bá sí ẹ̀ fáwọn tó ń ṣe catholic dáadáa ẹ̀rù tọ́jú tó ń tẹ́tí bá lọ́wọ́ wọn wọ́n ní àwọn ń lò ìgbẹ̀yìn rẹ̀ wọ́n fàgbélé gùsì ibẹ̀ làwọn mùsùlùmí tẹ̀sí rí pé á ah, ẹjẹ́ wa náà máa lo wọ́n gbé lọ́wọ́ yìí báà náà máa lo a máa fi ká òǹkà níbẹ̀ ló ti wá dé fọwọ́ náà ara àjọsìn àwọn àdéhùn náà tó ṣe pé àwọn tó jọ mọ́wà tẹ̀sùn bá ń bẹ ń bẹ̀ ṣùgbọ́n tí ọ̀la láàfin àrárá gbogbo àwọn àdìsọ bá ṣe gbọ́ pé wọ́n sọ nípa àdìsí kan fún ọ tí wọ́n ń sọ nípa tẹ̀sùn bá nínú òfin tó gbọ́dọ̀ mọ̀ ní pé àdìsí ò lè lálàáfíà kọ́kọ́ mọ̀ bẹ́ẹ̀ òun èyí tó wá ṣe irú tẹ̀sùn bá tá a tún lò yìí bí ike yìí òkú kò tajọ táwọn ìyá wa máa ń ṣe nígbà kan tó máa fi ń ta pé tí wọ́n bá ń ṣe èdè oṣù tàbí tí wọ́n bá bímọ tí wọ́n bá fẹ́ rà tí wọ́n bá lóyún tí wọ́n bá fẹ́ mọ̀ pé ṣé oyún oṣù mi tó ti fúnṣù mẹ́sàn-án tí wọ́n kọ̀ wọn pé tó tó bá ṣe nípa ọba rí pé orílẹ̀ jésù báyìí ọ̀nà òkúta kan ọ̀sán sí kọ̀rọ̀ òkúta yìí làwọn kó òkúta yìí wọ́n lè rí náà máa tà yóò ti tó bí ọgọ́rùn yóò máa yọ sẹ́gbẹ́ kan yóò máa yọ sẹ́gbẹ́ kan yóò máa yọ sẹ́gbẹ́ kan lànàbíwá bẹ́ẹ̀ èyí tó tó ṣe lójú ayé ọwọ́ ni ọmọ àlò ọmọ níta torí pé òun ni ọjọ́ nìkan tó yẹ pé yọ fọhùn àwọn ọmọ níta yìí ni ó fọhùn fún ọjọ́ gbèdà lòkè yá mà nígbà tọ́lọ́wọ́n ọba bá ń pé ó bá di ẹnu pa inú sọ́ọ̀tì yá sí wọ́n di ẹnu yìí pa inú òní sọ̀rọ̀ àwọn ni wọ́n máa sọ̀rọ̀ wọ́n máa sọ̀rọ̀ kódà nínú ọmọ ẹ̀dẹ́ ó sọ fún àwọn pé kí ló dé tẹ̀ ń sọ̀rọ̀ wọ́n sọ أنطقنا كل أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة wípé àtàdédé sọ ẹni tó ní ọlọ́run ọba tó ní yìí a máa sọ ọ́ bẹ́ẹ̀ ó sì ní aṣọ gbogbo nǹkan bàbá ti wá ṣe iná àwọn máa sọ ló fi pé nínú nǹkan tí a máa fi ń ṣèjọ sọ́dọ̀ ọlọ́run ọmọ níta ni o àwọn wa láti máa mọ níta wa o lè máa kò tí wọ́n burú bẹ̀ ó sì lè máa ta àwọn ìwò bẹ̀ kọ́ máa ta bọ́ bá ta owó bẹ̀ fifteen ní ọ̀jẹ̀ bọ́ bá tó ka ọbẹ̀ ẹlẹ́kẹ̀jì yóò di táàtì bọ́ bá fẹ́ pata ẹgbẹ́rì kọkẹ̀ mú kàkẹ́ kọkà ẹlẹ́kẹ̀ta ó di ta ẹgbẹ́rì lò báyìí làwọn sàbí àlejò Muhammad sọ́dọ̀ àlọ́sọ́dọ̀ tó ti máa ń ṣe jọ́sìn àwa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí ẹlòmí ọ̀sọ̀ pé látàrí mi ò gbé máa ọlọ agbọ́nrin míì yẹni kó náà lo tẹ̀sùbá owó ẹ̀ náà lè máa ń lò ọlọ́run ní ọgbàgbé rẹ̀ kò sí kẹ́kẹ́ ọlọ́run bá ló ní ọgbàgbé rẹ̀ ibi ọba wò pé ó ti gbé yí dẹ̀dẹ̀ ọlọ́run mọ̀ bí ó ti dà jù pé ó máa wò pé pọ̀ gbàgbé ọ̀nà iṣẹ́ tí ò yẹ kó lò ọjà gẹ́gẹ́ bíi kéèyàn fẹ́ sílẹ̀kùn má lo kọ́kọ́ tó yẹ kó yẹ kó sílẹ̀kùn haram bíbí àpẹntó ipa kọ aláwọn mi sọ pé bíbí a tún wọ́tọ́ láàlá àdájọ́ àlẹ̀ tẹ́ńtó ipa nu ti ní bí ọmọ alóòtẹ̀ tó bá tí olóhùn fi ṣèjọsìn fọlọ́ àwọn olùmọ̀ míì tọrọ wọn fúyẹ́ jù bẹ́ẹ̀ òun ni pé lóòótọ́ a lè sọ pé wíwájú ẹ̀ṣẹ̀ bíbí àti wípé kì í ṣe fún gẹ́gẹ́ níjọsìn ìdásí a fi ṣe ìjọsìn ó lè rọrùn láti ṣe ṣùgbọ́n wá sọ pé wọ̀lẹ̀ àwùlá èyí tó wá dáa jù àgbọ̀wọ̀ wa ẹni táwọn òpin bóyá tó kí wá ló tẹ̀sùn bá òun lẹ́ni tí ìfọ́nà bá ti gbé ọmọ nípa rẹ̀ kò bá ọmọ nípa pẹ́kẹ́ lò mọ́ tó ó fi tó fi sẹ̀lú bá àgbò fi rọ́pò rẹ̀ ṣùgbọ́n ọmọ nípa rẹ̀ ń bẹ́ẹ̀ lọmọ nípa òun lọ́jà jù ṣùgbọ́n tẹ̀sùn bá ti wá ayọ̀ bẹ́ẹ̀ lónìí káwọn yẹn fi ń sìn gbogbo ẹ̀ láti sọ̀rọ̀ sẹ́yìn àwọn èèyàn fi ń tẹ̀sùn bá àti ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi lónìí ẹ̀rẹ́ lómi tí ó gbé kọ́rùn ó gbé ẹni yóò tẹ́ bá rí kó gbé tẹ̀sùn bá àkọ́rùn nínú nǹkan àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ fi ròyìn ẹ̀ ní pé àáfàá yìí èso nímọ̀ kọ́kọ́ fi ajẹ́tẹ̀fù yẹn ròyìn ẹ̀ pé kọ́kọ́ gbé tòṣù bá àfọ́hùn lásán èsẹ̀lẹ́kọ̀ọ́ kódà tí wọ́n ní rẹ̀ tí sẹ́wù rẹ̀ ọgbà dókè torí fáwọn olùmọ̀ ní pé àmì lọ́jẹ́ nínú àmì ìṣe ariwo nínú àwọn afi kí ni wọ́n máa fi tòṣù bá ṣe tá a bá gẹ̀jù kọ̀ọ̀kẹ́ wa àwọn afi ṣe ṣùgbọ́n àná alhamdulillah wọn wá ṣe bẹ́ẹ̀ mọ́ wọn pè kọ́hùn wọn sọ dàgbélébù báwọn fi yónà ṣe máa ń dàgbélébù ó jẹ́ káwọn mí ọmọ àdó sọ̀tún báwọn pè kọ́hùn lọ́yìn èyí tó fúyẹ́ jù ń bẹ̀ náà ni pé ṣe á rí mi ló ṣe kí n ṣe ṣe á rí mi pé ẹ rí mi ni èmi máa ń fi kinní ìwọ máa fi ṣèṣe lọ́dọ̀ ọlọ́run ká tó wá sọ pé ẹlòmíì ọ̀rọ̀ jẹ ti tayọ bẹ́ẹ̀ òpin ìtẹ̀sùbá rẹ̀ yóò fi ṣéwù ìbámu nìyá sílẹ̀ fọ́tò ṣéwù ìbámu nìyá sílẹ̀ yóò fi ṣe òpin rẹ̀ ẹlòmíì ń bẹ lónìí òun ti ti gbé sí àpò ọmọ ọ ẹ̀rẹ́ lómi ṣe pé ó fi kọ́ bí mútó rẹ̀ ni yàtọ̀ sẹ́ńtẹ́ pọ́kà ti ta omiṣe lóko fún oúnjẹ mùsùlùmí ọ̀rọ̀ ti ẹ̀kú yẹn kò nídìí kó lò ṣùgbọ́n ẹ̀kọ́ omiṣe lóko ni a máa sọ pé kí èsì ìbúrú ẹlòmíì gẹ́gẹ́ bó omiṣe lóko wọ́n ti ṣe sẹ́kẹ̀ sára tẹ̀sùbá yẹn ti sẹ́kẹ̀ ń bẹ lára tẹ̀sùbá yẹn lójú ọjọ́ pé wípé ti sí bẹ́ẹ̀ yọ́ máa sọ lọ yọ́ máa sọ ọbọ̀ ẹgbẹ́ tó ti burú àwọn mi tún gbé kó lọ́wọ́ wọ́n ti sọ ọ́ di irinṣẹ́ tàbí wo sẹ́gẹ̀ gbogbo ẹ̀nà bá ti dé pé àbá àmọ́dé o ọmọ mi lágbájá àtidá mo bẹ̀rẹ̀ jẹ́ kọ́sẹ́ méjì gbéta ní télọ̀ owó mo fẹ́ jẹ́ ọ̀sẹ̀ mo fẹ́ jẹ́ ọkọ̀sẹ̀ náà mo fẹ́ jẹ́ ọkọ̀sẹ̀ èwo lẹ́yẹ kó ṣe ń bẹ̀ wọ́n kẹ̀ fún tẹ̀sùbà jáde ní wọ́n bá mú kan ìjọba ti wá mú wọ́n fà lọ rẹ̀ wọ́n fà lọ rẹ̀ wọ́n fà lọ rẹ̀ kò sí kẹ̀kẹ́ tí wọ́n ń fà ó ń ta pé ẹni èjì ẹ̀ta ìrìn àwọn ẹ̀fà títù bẹ́ẹ̀ gẹ́gẹ́ yóò ní sẹ́yìn jẹ́ Bọ́mọ ẹjọ́ pé tí wọ́n bẹ́ẹ̀ dé dé áá ìṣẹ́yìn ọ̀yẹ́ o. Yẹn tó táyé fọ́ ta lé ọ́ta ta ta ta ọ́ta pé tẹ̀lé tẹ́rì áá ìṣẹ́ sọ yẹn. Ṣùgbọ́n ọ́ta ta ta ta ta ọ́ta lé twenty six lápèjúwe àwọn náà sì mọ̀ pé two gate twenty six áá ìṣẹ́yìn secondary barrister ẹjọ́ lọ mọ́ pẹ̀lú àdínà àdínà gbogbo owó àwọn yẹn tí wọn bá má lù jẹnu mọ ẹgbàá tó dáa òkókò tó nítumọ̀ ló yẹ kí wọ́n tọ́ba málùjẹ̀nu mọ nínú sùláà ìdájọ́ wọn ni pé dọ́rìbò wọn bí fáì sóyò tí wọ́n bẹ́ orí wọn lẹ́ẹ̀kan náà iná ìdájọ́ rẹ̀ ló sùláà ẹ wá wo bó ṣe káwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́jú àwọn àfáà ń lò ó tó jẹ́ pé tẹ́yẹ pé kíru wa ìbá dọ́dọ̀ wọn ni wọ́n bá ń lò yìí wọ́n gbé pamọ́ ni wọn ò ní já ṣùgbọ́n sẹ́yìn ọ̀dẹ̀ ẹ̀yìn ẹ̀dà rẹ̀ rúdẹ̀ ẹ̀yìn ẹ̀dà rẹ̀ yín gúngún ẹ̀yìn àgùntàn wọn nígbà ẹ bá dé wọ́n kọ́ àlẹ́ tẹ́ẹ̀mù alẹ́ òkú wọn rí ìkẹta ni láì sọ fún ọkọ wọn ò rí ìkẹta ẹ wo báwọn yẹn ti bá wọn tẹ̀sùn bá ẹ wo bí wọ́n ti bá débi tó yẹ pé ìpìlẹ̀ rẹ̀ gan wà láì kò sínú Islam mo tún fọlọ́run bá bóra fún wa àfọ́ àṣẹ ìdìbò bá ó ṣe tíra lórí rẹ̀ odidi odidi mùjálà lọ́kẹ́ tí wọ́n mọ̀ fi ṣe nípa àwọn tó jẹ mọ́ ìjọsìn àwọn ìjọsìn tó ìjọsìn nípa tó dọ́rọ̀ orí tẹ̀sùn bá wọ́n fúnra ara rẹ̀ tí bá ń lo tẹ̀sùbá lọ́wọ́ gbá tẹ̀sùbá èso tí mo tẹ̀ gbọ́dọ̀ lò ọlọ́run kò ní kí mọ̀lẹ́bí mi tó lo tẹ̀sùbá láyé tó bá kà dáadáa tó gbọ́ yé ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn mí tó wá lọ́wọ́ tuntun náà lónìí ẹlòmíẹ̀ wá ní yóò lọ kí n kiri báyìí ẹ àwọn mí pé kí wọ́n jẹ́ àwọn tẹ́ wọ́n jẹ́ àwọn tẹ̀sí ṣe pé ẹ̀rí tí wọ́n mú lọ́wọ́ wọ́n kí bá kò kí n kiri báyìí wọ́n máa lò ó pẹ́ tí bá ń lò wá báyìí pé má ìlú kò nídìí ẹ̀ tí ìyẹn bá kí wọ́n rí ó ṣe ọ̀rọ̀ tí wọ́n jọ ọ̀rọ̀ tẹ̀sùbá lọ ẹ̀kí ìbá ti sọ súnà o ọ̀rọ̀ tí ẹjọ́ ọ̀rọ̀ tẹ̀sùbá lọ súnmọ́ bá rí súnà mẹ́rin ìwọ là ń bá wí o nípa pé o ní bùkátà sí tẹ̀sùbá gbogbo ohun tó wá fẹ́ fìjọ ti ṣe ọwọ́ rẹ̀ ti tó a ti wọ́n sàlàyé fún wa pé gbogbo àdúrà tó bá ti ló ń kà ọ̀tayọ ọgọ́rùn lórí àwọn àlejò Muhammad sallallahu alaihi wasallam àdúrà àwọn tẹ̀sùbá ti pọ̀ lónìí ní fáwọn ṣe tẹ̀sùbá ní two thousand ní ten thousand ìdí àwọn tẹ̀sùbá ibi tó gùn dé

tó àwọn tí ń pọ ní gbólóhùn kan pé gbogbo ọba ti ń ṣe ó ti tó gbogbo wàhálà tó ṣe ń fúra rẹ̀ tòkí gbólóhùn sáà níbi kọ òun náà ni pé subhanallahi wa bihamdihi adada khalqihi wa rida irshihi wa zinata arshihi wọ́n mi dáadáa sẹ́ni máa fi alẹ́bí ni kò wí ilé ẹ̀mẹ́ta tó bá ní ilé ẹ̀mẹ́ta gbogbo láàrin bí wákàtí méjì àdúgbò padà láti lọ́ọ́ àti ìlọ́gbọ́n tọ́ ọba fẹ́ jẹ́ nìkan ṣe nǹkan ọ̀sẹ̀ ò nídìí kó jókòó tí ọbẹ̀ ṣe kọ́kọ́ máa lọ bí tọ́ ọba lọ máa wí lọ máa jẹun wíyẹ́wíyẹ́ lọ òwú fẹ́ wí bọ́dà tó bá fẹ́ wí kí lè tú tí wọ́n fún òní wọ́n yẹ ọlọ́ǹfà ni mo dé òṣèlú ìgbà tó mọ wọn ò ní wulẹ̀ tẹ̀tẹ̀ jókòó tí ọ wà lọ fẹ́ jókòó tí ọ máa ṣe rárá pé wọn máa mú tẹ́sí bá rẹ̀ máa ṣe máa jẹ subhanallah asàfọ́lá afẹ́jọ́ tayọ ọgọ́rùn-ún máa wí lọ́mọ òní mọ yé wọn ọlọ́run bá rẹ̀ ti tẹ́ ní ọmọ yẹ ìwọ máa wí lọ́ńtì èyí lè ní ẹ̀kọ́ tó kún súnà mu láì pé ìyẹn nẹ̀nẹ́ rẹ o ẹni wọn bá jó súnà là ń parí o tọ́wọ́n náà wọ́n ti jó súnà ìfọ̀dùmọ̀ àtọ̀rọ̀ ìfọ̀dùmọ̀ àtọ̀rọ̀ ìwọ́n bá wọ̀ ló lè ṣe ìwọ́n ni wọ́n bá jó súnà ó wọ̀ ní kò káàbà ipò olùfẹ̀sùbá abẹ́lẹ́ ọlọ́pàá kọ́kọ́ ìjọsìn wa lọ́wọ́ wa àwọn ìta ń ṣe ọlọ́pàá kọ́kọ́ lọ́wọ́ wa àwọn ìta ń ṣe lọ́sẹ́yìn ọlọ́pàá kọ́kọ́ lọ́wọ́ wa àwọn ìta àti ìṣe ọlọ́pàá kọ́kọ́ jẹ́ àti ìṣe kò ń gẹ́ ìkọ̀dánù nínú ìlànà ìjọsìn ọlọ́mọ kò sì àárẹ̀ ṣe é ọlọ́mọ kò bá ilẹ̀ sùn lọ́wọ́ wa tẹ́tà ti fọ́n fún bàbá dákà sí o òun táà ti fọ́n fún bàbá dákà sí o ọlọ́mọ má jẹ́ àdàmú ká tó rí jẹ má jẹ́ àdàmú ká tó rí mu má jẹ́ àdàmú ká tó rí ná má jẹ́ àdàmú ká tó rí lò má jẹ́ àdàmú ká tó rí wọ̀ gbogbo àwọn tẹ́ fara ní gbogbo àgbà ńlá yẹn lọ́nà máa ìyá wa ń bẹ́nu wọn bá ṣàkójì fún wọn àwọn bọ̀dá wọn bẹnu wọn bá sàpéjì fún wọn àwọn àti wọn bẹnu wọn dáhùn bá sàpéjì fún wọn àwọn ọmọ wọn bẹnu wọn dáhùn bá sàpéjì fún wọn àwọn táwọn wà lórí ilé ayé ọlọ́run dákùtù ìsìlámù ti tàwa lọ́rẹ̀ o bó ti wá fi ìsìlámù tàwa lọ́rẹ̀ ìdábùjá kú lórí ìgbàgbọ́ ni o gbogbo ibi tí ó wá jẹ́ pé àdéhùn ti fẹ́nu kọ̀ọ̀kan wa bá a má dẹ́wò kó o bá a má dẹ́wò náà kó gbogbo àwọn tó wá lówó tí wọ́n máa ní sí o dákun tí wọ́n máa rọrọ̀ sí o àwọn tá a ní dákun rọ̀ wá lọ́rọ̀ dákun jẹ̀ wọ́n lálárí pìpì tí a lárí pìpì fi láti